ìyá ìyá padà sókun o àlùjọ̀njọ̀n kíjọ̀n ìyá ìyá padà sókun o àlùjọ̀njọ̀n kíjọ̀n erin pa ìyá rẹ̀ jẹ àlùjọ̀njọ̀n kíjọ̀n ẹ̀fọn pa ìyá rẹ̀ jẹ àlùjọ̀njọ̀n kíjọ̀n gbogbo ẹran tó pa ìyá wọn jẹ àlùjọ̀njọ̀n kíjọ̀n ajágbéra rẹ̀ ó dọ̀run àlùjọ̀njọ̀n kíjọ̀n ajá nìkan ló kù o. Ali John John àlùjọ̀njọ̀n kíjọ̀n. ìyá ìyá padà sókun John àlùjọ̀njọ̀n kíjọ̀n ìyá ìyá padà sókun o àlùjọ̀njọ̀n John gbogbo ẹranko ń kó oògùn ń bọ̀ o àlùjọ̀njọ̀n kíjọ̀n. ìyá ìyá padà sókun o àlùjọ̀njọ̀n John ìyá ìyá padà sókun o àlùjọ̀njọ̀n kíjọ̀n erin pa ìyá rẹ̀ jẹ àlùjọ̀njọ̀n kíjọ̀n ẹ̀fọn pa ìyá rẹ̀ jẹ àlùjọ̀njọ̀n kíjọ̀n gbogbo ẹranko pa ìyá wọn jẹ àlùjọ̀njọ̀n kíjọ̀n ajá gbé ìyá rẹ̀ ó dọ̀run àlùjọ̀njọ̀n kíjọ̀n ajá nìkan ló kù o àlùjọ̀njọ̀n kíjọ̀n ìyá ìyá padà sókun o àlùjọ̀njọ̀n kíjọ̀n gbogbo ẹran kókó oògùn ń bọ̀ o àlùjọ̀njọ̀n kíjọ̀n tètè padà sókun o àlùjọ̀njọ̀n kíjọ̀n tètè padà sókun o àlùjọ̀njọ̀n kíjọ̀n tètè padà sókun o àlùjọ̀njọ̀n kíjọ̀n.